ẹ̀yin èèyàn iléèwé lẹ́sẹ̀ bí a ṣe gbọ́ ò wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n ti rìlíìsì security list o wọ́n ní orúkọ àwọn tí wọ́n máa máa wọ inú ilé lẹ́kì mansion wọn tó jẹ́ pé royal mansion tó wà ní èkó wọ́n ní wọ́n ti fún àwọn security man o wọ́n ní inú Queen Naomi dùn sí èyí tí wọ́n ṣe yìí ẹ jẹ́ ká jọ gbọ́ gist yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi máṣọlá mo kí yín káàbọ̀ sí orí máṣọlá gist tv ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà yorùbá la máa ń sọ lórí channel yìí nítorí pé àfẹ́gbàgbé àṣà wa ẹ̀yin èèyàn létẹ̀bà tí subscribe ẹ subscribe ó kẹ́dẹ̀ tẹ notification bell so that a bá ti post ẹni gist ẹ máa rí i òkè òkè ni ọláyín a máa lọ láyín ò lọ ìsàlẹ̀ láéláé gist tèmi wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n release security list orúkọ àwọn tí wọ́n lè wọ ilé wọn tó wà ní lẹ́kì ipe nítorí pé ìgbà tí wọ́n ti rí pé àwọn obìnrin yìí wọ́n ń gbé oríṣiríṣi èèyàn wá sí lẹ́kì ìgbà yẹn ni kábíyèsí ti release list àwọn tó lè wọbẹ̀ ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist lọ. allegedly ẹ̀yin ara lé orúkọ àwọn tí wọ́n ní wọn ò ní aláwọ̀ ní inú ilé yìí òun ni a fẹ́ pè fún yín yìí wọ́n ní olórí mariam wọn ní aláwẹ̀ nínú ilé yìí wọ́n ní olórí Rónkẹ́ wọn ní aláwẹ̀ nínú ilé yìí wọ́n ní olórí Ashley nọ́mbà tírì o wọ́n ní wọn ní aláwẹ̀ nínú ilé yìí wọ́n ní olórí Tèmítọ́pẹ́ náà wọ́n ní wọ́n ní kán má wá sí inú ilé yìí wọ́n ní lóòótọ́ olórí Tèmítọ́pẹ́ ò ṣe wàhálà kó fa wàhálà o àtìgbà tí ọ̀rọ̀ Queen Naomi ti bẹ̀rẹ̀ ó ń support Queen Naomi ni ṣùgbọ́n wọ́n lórúkọ ẹ̀ wà nínú líìsì yìí bóyá ó ní nǹkan tí kábíyèsí fi ṣe bẹ́ẹ̀ o à lè sọ. àti tóbi wọ́n ní wọn ò gbọ́dọ̀ wá sí inú ilé yìí wọ́n ní ẹni tó bá wá kọ orí kunkun tó ní òun ìyàwó kankan òun fẹ́ wá sínú ilé ìyàtọ̀ sí Dr. Elizabeth tí wọn ò fi sí orí líìsì pé wọn ò gbọ́dọ̀ wá wọ́n ní ó máa bá kábíyèsí ro ẹjọ́ o wọ́n ní àwọn tó jẹ́ security wọn àti gáàdì wọn tí wọn ò bá gbọ́ nǹkan tí kábíyèsí sọ tán lọ ṣe ìfẹ́ inú wọn wọn ni wọ́n máa lé wọn dànù ni o ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré ṣe mọ̀ pé recently la gbọ́ pé olórí Rónkẹ́ di báàgì ó gba Lẹ́kì mansion lọ tán lẹ́gbọ́n ẹ̀kan gbé lọ síbẹ̀ tán ló bẹ̀rẹ̀ sí í pariwo wípé ìyàwó kábíyèsí lòun ò ní right láti wọ inú ilé ọkọ òun wọ́n ní kì í ṣe nǹkan kékeré ló ṣe wọ́n nígbà tó tiẹ̀ débẹ̀ gan wọ́n ní ó pe aago Princess Deola wọ́n ní ìyẹn ń sọ fún yín pé ìyàwó kábíyèsí ó wà ń bí pé kí ló ń wá ta ló ránṣẹ́ sí ta ló ní kó wá kí ló ń wá kiri bẹ́ẹ̀ náà dẹ̀ la gbọ́ pé Ashley náà lọ síbẹ̀ tó jẹ́ pé wọ́n jẹ́ kó wọlé so gbogbo àwọn nǹkan báyìí ó ní kábíyèsí ń gbé ìgbésẹ̀ láti má jẹ́ kí irú ẹ̀ tún ṣẹlẹ̀ mọ́ wọ́n ní kábíyèsí ní tí àwọn bá ní any event o àwọn máa fi orúkọ àwọn tó bá yẹ kó wọlé àwọn máa fi sí ẹnu géètì fún àwọn security yìí wọ́n ní wọ́n dẹ̀ ti kọ orúkọ àwọn èèyàn méje èyí tó jẹ́ pé wọ́n lè wọ inú mansion building yìí ẹ̀yin èèyàn lé ẹ̀dẹ̀túgbọ́ ẹ̀dẹ̀túgbọ́ pé Mariam náà lọ síbẹ̀ tó lọ ń fa wàhálà tán ló ń pariwo tán ló ń rojọ́ wọ́n ní kò sí nǹkan tí ò ṣe tán odindi ìyàwó kábíyèsí wọ́n ní ṣe ni gbogbo àwọn tó ń kọjá ń wò báyìí pé àà kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré o so ìgbésẹ̀ tí kábíyèsí gbé ìgbésẹ̀ tó dáa ni at least wọ́n ti wọ̀nà wọn wọ́n dẹ̀ ti fi list sílẹ̀ so anytime tí wọ́n bá wá síbẹ̀ láì invited wọ́n á mú ọlọ́pàá wọ́n á fi mú wọn so kábíyèsí release list yìí wọ́n fún àwọn security wípé anybody tí àwọn ò bá korúkọ wọn sí list tán bá wá tán bá wá síbẹ̀ kan pé ọlọ́pàá sí wọn ẹ̀yin náà mọ̀ pé ọ̀rọ̀ àwọn olórí yìí ó lágbára ṣebí recently náà là ń gbọ́ pé bàbá kan ó lọ síbẹ̀ ó lọ ń sọ òkò sínú ibẹ̀ kó tó di pé wọ́n wá fà lé ọlọ́pàá lọ́wọ́ nígbà tán dẹ̀ lọ́pàá lọ́wọ́ ta ni ó sọ pé ó ràn orúkọ àǹtí wa m labandie allegedly so ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré ló ń ṣẹlẹ̀ ìtorí ẹ̀ ní kábíyèsí fi gbé ìgbésẹ̀ yẹn wípé àwọn ò fẹ́ kí àwọn olórí yìí kí wọ́n lọ síbẹ̀ Mariam Ashley Tèmítọ́pẹ́ àti Tóbi meanwhile olórí Tèmítọ́pẹ́ kò ń ṣe tó ń fàjọgbọ́n olórí Tèmítọ́pẹ́ gan ò ní lọ síbẹ̀ mo jẹ́rìí olórí tèmítọ́pẹ́ kí ló olórí tèmítọ́pẹ́ ń wá kiri olórí tèmítọ́pẹ́ mọ̀ wọn ara ẹ̀ kò ń ṣe ẹni tó yẹ kó ń tojú bọ ibi tí ò yẹ kó tojú bọ̀ ó respect ara ẹ̀ ó dẹ̀ wà disciplined ó yàtọ̀ sí àwọn àǹtí wa m àti r ṣó ti yẹ yín tó yẹ kó máa máa tojú bọ ibi tí wọ́n pè wọ́n kiri ni so nǹkan tí kábíyèsí fi gbé list jáde nìyẹn so gist ta gbọ́ níta ní ká mú wá fún yín ẹ̀yin èèyàn ẹ̀jọ̀ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o àánú ọlọ́run á wà pẹ̀lú yín o ẹ ṣé mo dúpẹ́ o please share this video like and subscribe god bless you all.